tí allah subhanahu wa ta'ala tó ní a máa fi kíra wa nínú alukur'an al-karim nínú suratu nisa chapter number four verse number eighty-six suratu nur chapter number twenty-four verse number twenty-seven verse number sixty-one suratu araf chapter number seven verse number fifty-four pé asalaamu alaykum. ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله تعالى وبركاته عن النبي وعيسى عليه السلام عليه السلام táwọn kan ń pè ní Jesus Christ táwọn wọ́n sì jẹ́ walking. Hmm, Jésù. ẹ tí wọ́n máa ń pè Jésù àmọ́ wọ́n sì jẹ́ walking. so òun náà máa ń kí àwọn èèyàn nígbà tó fi wà láyé nínú èdè rẹ̀ ní Luke twenty four verse number thirty John chapter twenty verse number seventeen twenty and 26. six lédè Hébérù shalom aleichem mùsùlùmí a sọ pé salamu aleikum àwọn dẹ̀ máa kíra pé salamu aleikum ẹ tẹ́lẹ̀ pé kò sí yàtọ̀ mbẹ́ salamu aleikum salamu aleikum adúgbò ọba náà.